المسلمين الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم العالمين إنك حميد مجيد أرجوكم اللهم وبارك ọba tí ó fún wa nígbà láyè láti kójọ ní ọ̀dọ́ òní láti ìrọ̀rùn tó máa fún ọlọ́run ọlọ́run ọba tí ó fún wa lágbára láti wá ìjọsìn láti lóyún àtàwọn ìlà àti ìdílé bọ́ọ̀sì ọlọ́run gbà lọ́wọ́ wa. gẹ́gẹ́ bí àlàyé tàbí fún ara lọ fa àwọn ẹ̀kọ́ tí a rí tàbí tìlá ìwé tó rọ́ọ̀tọ̀ tàbí ní súra tí ọlọ́run bá ti sọ fún wa ń pa ànábì sallallahu alaihi wasallam wípé ànábì ó búra ó ṣe ẹ̀dù kankan lára àmọ̀ lórí ara rẹ̀ kó wípé wáyọ̀ náà àwọn ìyàwó ẹ̀ ká gbàgbé ìta ti lọ òní wípé ọkọ àti ìyàwó ọlọ́run bá fi ọkùnrin òdìtò lórí àmúlórí tọ́lọ̀ ti ṣe ìdòǹgọ̀ olórí tó ti rí pé ọlọ́run ọba náà tó jù lọ ni tọ́lọ̀ náà ti mọ́nítọ̀ rẹ̀ pé kò ní ìlò òdòdó lórí náà. so at the same time ọlọ́run bá táwọn obìnrin lábẹ́ wa ó ti wọn lábẹ́ wa ó sẹ̀tọ́ wa láti fún wọn bàbá ti àwọn ẹ̀tọ́ yìí fún wọn ó sì sọ táwọn náà gbọ́dọ̀ ṣe fún wa. òun ni àlejò sọ́dọ̀ láwọn ọ̀sẹ̀ lánàá ń sọ fún wa ní àdìsí rẹ̀ ní ajá tó wà dá. Láti sọ gbogbo àwọn mùsùlùmí ní ajá tábí mi jẹ láti. Nínú kútúbà náà láti sọ pé tí ìpín bá yín sọ̀rọ̀ yìí o, òun ò mọ̀. Làálí dá àlùkò fún bá dàá ní ara. Lẹ́yìn ọdún mi yìí ìpín bá yín sọ̀rọ̀ yìí, kò lè má pàdé yín mọ́. Lára yìí náà ni pẹ̀lú sọ̀rọ̀ òun lè kú kó tó lọ lóṣèlú bọ̀ nínú àwọn kàkàrà sọ̀tẹ́lá ní ipa mi lórí olùsìtàkù lọ́wọ́ àti ìrìnta ẹ̀pá yọ lọ́ọ̀ nípa àwọn obìnrin tọ́lọ̀ bá fún mi lálẹ́ àwọn ìyàwó yìí wáyé pẹ̀lú iná fún àkọsùn ògbóná bí àmánà ti là ìwé àkọsùn bí àmánà ìlà àmánà ọlọ́run ọba tó fi di. ó mi gbé gbọ́dọ̀ wà lábẹ́ yìí àmánà ọlọ́run ọba ni wọ́n ṣe wàsàlásù òrójà ọ̀húnlá ìkẹlẹ́mọ̀sílá. abẹ́ wọn tó tẹ̀tọ́ fún yín gbólóhùn ọlọ́run ọba lórí tẹ̀tọ́ sí gbólóhùn náà káàkiri ìwú máa lọ padà bóun nínú ìta. nítorí bá wù yín látọ̀ka yín fífẹ́ràn yín bá ẹgbẹ́ wọn náà wọ̀ gẹ̀ẹ́. ẹ bá wo bí yé ìdáhùn sálà sọ fún àyè àmọ́ ẹ̀ ti là kẹlẹ́mọ̀sílá. kékin táwọn obìnrin fi di àwọn ìyàwó wa àmọ́ náà lọ́lọ́wọ́ bá tí wa wọ́n bá fún yàn lámọ́ náà níjọ́ tó tó bá sì tó bá rí tó àmọ́ náà náà bọ́lá wọn kàn án sọ àmọ́ náà fún wa ń kọ̀ ó wá àmọ́ náà lórí àwọn obìnrin náà kí làmọ́ náà wọn ọ̀lẹ̀ ọ̀lẹ̀ làwọn tó gbé wọn tẹ̀lé ọlọ́ọ̀bá wọn ti tẹ̀lé ọkọ wọn wọn dẹ̀ sọ nǹkan tó lọ́wọ́ ọba ní nǹkan tó kọ́dà pàtó ọkọ̀ ọ̀hún délé ntọ́lọ́n fáwọn náà sọ wọn sọ ọlọ́run tí àwọn ó fáwọn sábẹ́ wa káwọn sọ wọn ó wá fáwọn náà káwọn náà sọ nǹkan ẹ̀rí pé tọ́ àwọn méjì lájọ gba lẹ́jọ́ sí lájọ gbà á tọ́ba tí wájọ gbà á yìí bá ti jọ gbà á yìí àlẹ́ sọ̀tọ́ làwọn sọ yọ lónà ìtàkùnbá àti ìgbà ẹ̀fáyà ọlọ́ọ̀ nípa àwọn obìnrin ẹni ọkùnrin obìnrin náà bá mọ̀ wípé ní dídí bọ́kùnrin ẹni lágbára mọ́ ó ń sọ wípé àmọ́ náà lọ́lọ́mọ ọba fi òun ṣe ọkọ̀ obìnrin náà bá tọkọ rẹ̀ mọ́lẹ̀ o kóbìnrin mà pé ẹni ọkùnrin tó bá ti dà tó tóbìnrin náà ti dà ibi tí ṣe ń ṣe lọ ló ṣe gbìyànjú ó ń ka àdìgbé ah, àmọ́ náà lọ́lọ́run ọba ti ọ lé lábẹ́ mi jẹ́nìbá ìgbà pé mi lè náwó rí ọ lórí. irú ọkùnrin yẹn obìnrin yẹn gbọdọ̀ bá fún o ẹ má jà ayọ̀ kúkú o torí pé kòtò lè tí ò ní tẹ́ńdẹ́ńtì rẹ̀ àti yọ ọkùnrin tó bá dáa náà lóbìnrin máa ń yọ̀ sí àmọ́ bẹ́ẹ̀ bá padà wá yọ̀ ìyẹn tún lè jẹ̀bi ọlọ́run gan lára pé èèyàn ojú ẹ̀ fẹ̀rẹ̀ lọ́kọ̀ àwọn obìnrin ní ìgbẹ́ tó tó gbọ́kọ̀ wọn ọlọ́wọ́ bá ti lé yẹn dáadáa wọ́n ti rí níjú wọ́n tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹ́ gbogbo nǹkan ni wọ́n fi lọ wọ́n á wá ka dídá rẹ̀ sí ilé bá òṣìṣẹ́ wíńdẹ́ẹ̀sì tó wí ọ̀dẹ̀ ọ́pọ́sìtì ọkùnrin tó ń bá fẹ́ dé èèyàn bú tó ṣe pé bọ́dà kò ní fún ìyàwó rẹ̀ ní àdínkì láti fi yọ̀tọ̀ irú rẹ̀ lẹ́wàá ní káwọn obìnrin ní ọmọ wa ti pẹ́pẹ́lẹ́ kó tó ṣe ẹ má ti káwa mùsùlùmí àtàwa mùsùlùmí lọ́kàn àbùdá ẹ má ti tù wá níbẹ̀ lágbà pé ìgbésí ayé wa lọ́kọláya òfin ọlọ́run padà ní ṣe bẹ́ẹ̀ bá ti dá òun náà ti bá ti dára bọ́kùnrin bá dá ó ti bá ti dára bóbìnrin bá dá ó ti bá ti dára bẹ́ẹ̀ ni láti dé nìkan tá a bá ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ kọ́dà àwọn olè fún bára wa láwùjọ wa kó láti kó bára wa òun ti rí pé àwọn ọkùnrin tó dáa ṣe ó mọ sí ìbéèrè ìdíje yẹn dání. wọ́n máa fi ìgbé kò sí èrè ìdíje yẹn dání. ọ̀ẹ̀kọ́ ọ̀tá tẹ̀sí lónìí ọlọ́run bá sọ fún wa ní ayé àtàkùn ìwọlé àtàwọn ìnàdí yìí ìlà báńdé àdúrà yìí nàìjíríà. ànábì ti pé ìwọ ànábì ànábì ti àti ilé pamọ́ sọ́kùnrin àwọn ìyàwó ẹ̀. ẹ̀kọ́ aláwọ̀ kọ́ta kọ̀ọ̀kan onígbọ́nà ọba tẹ́lifọ̀ kájú tẹ̀lé ní fámílì ànábi sálàmù lọ́lá ọlọ́run ò dá kọ àwọn tó wá sí ìbọn nígbà wọn wà ní nítorí àpọ́nlé ọlọ́run bá nípa ní sálọ́lá torí àpọ́nlé lọ́dọ̀ ti bá àwọn ìyàwó ànábi tẹ̀lé òkú àdùnkù ọlọ́run ànábi tó fi ọ̀rọ̀ pamọ́ tọ́kàn náà àwọn ìyàwó rẹ̀ ọ̀rọ̀ tó fi pamọ́ yìí kọ́ o. torí pé mo pọ́n lé mi torí mo pọ́n lé mi torí jẹ́mọ̀ pé jẹ́ bá máa ń gbẹ bá ti ní tó máa ọkọ̀ mọ̀hátì ìbò ní àwọn ìyàwó ànẹ́bí ìyàtí jẹ́ ìyàwó ànẹ́bí láti ní ìdá ni kí wọ́n jẹ́ ìyàwó ànẹ́bí. àmọ́ tó ti dẹ́kọ̀ àníkùsọ̀tọ́ láwọn tẹ̀ wọ́n mọ́lẹ̀ kò tẹ̀ mọ́lẹ̀ pé àwa là ànẹ́bí bẹ́ẹ̀ ilé ànẹ́bí tó bẹ́ẹ̀ àwọn bíjẹ́tì bíbẹ̀ táwọn afọ àtúntà kọ̀ fún ọ̀rọ̀ òní ìlú wa pàdé ìtẹ̀lé. kò sí ìgbàgbọ́n dáná ìṣẹ̀lẹ̀ láti sọ fún ìyàwó tó bá ti lọ́dọ̀ pásọ̀ ní pásọ̀ ọ̀rọ̀ bàbá pásọ̀ náà ti yàwó àti ẹni kankan lọ́dọ̀. kò sí ìgbàgbọ́n dáná ìṣẹ̀lẹ̀ láti sọ fún pé wọ́n sọ bẹ́ẹ̀ kankan ní wípé kò fẹ́ kó sọ fún Àìṣà lọ. kì í ìyá àlágbájá kò ní wù mí tó bá gbọ́ nǹkan báyìí ìyá ah, ẹ̀bẹ̀ tí ń bẹ̀ ń pọ̀ lẹ́yìn inú rẹ̀ ó bàjẹ́ àpọ́nlé yìí káwọn obìnrin kọ bẹ́ẹ̀ pé ńjọ́ táwọn ọkọ wa bá ń pọ́n wọlé lásán ilé à ìṣẹ́jú lágbájá mọ̀ ìṣẹ́jú lágbájá kì í ṣe tó bá yàtọ̀ káwọn ọkùnrin ṣe nǹkan tó jẹ́ àárọ̀ ẹ nítorí wọn fẹ́ fáwọn ìyàwó lóde obìnrin tó wọn bá wá gba wá àpọ́nlé yẹn tó wọn kò fẹ́ kó mọ̀ ó tún wá tọ́jú ìṣù lálá òun lọ́lẹ́ òun gángan òní sálápàlẹ bóyá kí n sọ fún wa báyìí báwa bóyá bàbá ti kéwù díẹ̀ fún wa bá nínú àwọn afọ òní hàdí sàmà dáadáa ìmọ̀ hajj àrò tó kọ̀ ọ̀la wọn bẹ ìmọ̀ hajj ìmọ̀ hajj ìmọ̀ hajj ìmọ̀ hajj ló ṣe pàtó ló bá rí sẹ́rù sọ̀rọ̀ ló bá rí àtàwọn ní iná àwọn ló ti kàdí ló ti tẹ̀síkù sàdí ló ti ó pọ̀ tó ti lọ afọ òní hàdí sàmà wọn ló ti gbòlógbòlù Ibn Hajar ìyàwó tó fẹ́ ìyẹn ńlá ńlá ni àfa lòun náà Ibn Hajar náà gbogbo nǹkan tó náà fi ń jà bá ó fóun náà ní ìgbà àgbà tọ́yà wọn náà tẹ̀lé ìwọ̀n rẹ̀ sọ ìyẹn ńlá ńlá lọ́dọ̀ ẹ̀ tó ti parí. gbogbo ìyàwó àfa Ibn Hajar wọ́n ti jọ wà tó wà bí ọkùnrin ọmọ kẹsàn-án Hajar àtàkọ́rí ní nàrí ìdílé wà bí ọkùnrin ó dùn ní Hajar kó olùfẹ́fẹ́ ìyàwó ẹ̀. ìyàwó ẹ̀ ó wá lẹ́rú kan ó lẹ́rú ẹ̀ jésù fúnra jà ló lẹ́rú ìyàwó ló lẹ́rú. jésù fúnra jà ti wá wò pé èèyàn ńláńlá náà ní fúnra jà ti lùkọ́ sọ́ọ́dì lọ́sù àgbà gbogbo àwọn adájọ́ àwọn ìṣàkóyà. òun fẹ́ òun fẹ́ tẹ ìyàwó rẹ̀ kó fẹ́ yàwó yìí ó sì wò ó gan wọn ó sì mà pé kò sí kò sí ní ẹ̀ ńláńlá tó tó bá gbèsè sẹ́kù tí bó wo gbèsè sẹ́kù ò ní gbọ́ ọ̀sẹ̀ yẹn ńláńlá ẹ̀ta ló wọ́n sọ fún fẹ́ sọ́mọ rẹ̀ tí gbogbo òlú ò ní gbọ́ pé àfa ńláńlá ló fẹ́ fẹ́ ẹ̀sán ajá wa ti tọ́ka pé ẹrú ìyàwó kan òun lòun ó tẹ̀ pé tóun ó fẹ́ ó fi bí wọn kàn ní. sọ̀yàwó rẹ̀ ó máa ṣàpẹ́ ẹrú ó sì bí ẹrú. tọ ẹrú ó ṣe bí ẹrú ńgbà tẹrú ẹrú ẹńtà tẹrú yẹn bá ti ṣe ìyàwó yẹn máa ń bá wí gan serious ìyàwó yìí sọ pé wo tó bá kan gan dànù ní ṣe kíni kan tẹrú wá tó wá lóhùn ó ta ajá náà ajá náà wà pé mẹ́kan tà tà tà tó

ìyàwó màá. Àbàkáwí sọ wípé ọmọ ọkùnrin tó bí nígbà tó bí òun ló mú Ibn Hajar sọ Bulugul Maram. Bulugul Maram mi ni pé mo ti àdé nǹkan tí ń wá. Ó ní ìdúmọ̀ Bulugul Maram tó fi sọ. Wọ́n ti tún lọ ní kí n sọ nígbà tó wá tẹ̀ sẹ́ńtì ìyàwó mọ̀ but later ó padà ìyàwó padà mọ̀. Ibn jáde ìyàwó wa wá obìnrin yẹn lọ bí fẹ́ ń gbé ẹrú ẹ̀ ó wà lọ́bẹ̀ ó wà lọ́dẹ gba ọmọ lọ́wọ́ ẹ̀ ó gbé wálé àbá ọmọ o ó gbé wálé tán tọ̀ bàbá àtẹ̀dé òdìgbò àwọn ìgbà pé ó kàn sọ pé ẹ̀hẹ́ ọjọ́ lè jẹ́ ọmọ tó ti gan bàbá àgbẹ̀ ẹ̀hẹ́ kí níbi tí ó mọ̀ pé kí ló lóun kí ló ní mo ṣe rí nígbà tí ó dé mo sì gbọmọ jáde bí mo náà ti gbọmọ àpàdé jábọ àfa wa gbọmọ lọ́wọ́ ẹ̀ ọ̀sán ìgbà bọ̀ gbogbo pápó ìyẹn ti tara tó ìrìnàjò sọ̀rọ̀ tọ̀ kí ló fẹ́ fà lọ́jọ́ òní wípé kìí ṣe àrọ́ sọ̀rọ̀ tó máa jàpọ̀ fẹ́ yàwó ẹlẹ́yìn. a máa pọn lé ìyàwó ẹ̀ ló bá dé ní ilé jáde báyìí jáde báyìí jáde báyìí tọ́jọ́ táwọn yẹn bá ti ṣe ń kọ́ nítòbìnrin eré máa ń ṣe ni pé ibi tí nǹkan ti bẹ̀rẹ̀ ló yẹ kó wò èdè tó parí pé ẹni ibi tó ti ẹ̀ ṣe ìgbà láàrin òun àtọ́ lọ́ọ̀ sáramù sáramù nítorí tó yẹ kó mi lóye kẹ́kẹ́ ká ti bẹ̀rẹ̀ lọ sáramù ìjà bàbá mi láì gbogbo tó ti ṣe bẹ́ẹ̀ náà kọ́ tó kó fẹ́ẹ́ ti mọ̀rọ́ ha alùyàwó ẹ̀ náà tó káwọn obìnrin máa rò ó dáadáa pé obìnrin ọkùnrin bá ń pààyàn lé náà ni máa ń kọ́ ìkọ́ná níbi nǹkan tó ṣe kó fẹ̀ka straight àwọn obìnrin iṣẹ́ gbọ́ ẹ̀yìn dáadáa ó sì ẹ̀sán gbọ́ yìí pé ẹni tẹ́yìn bá ń pè nǹkan tí mo lè ṣe ń bá ṣe ó kún lè báyìí kò tí ó mú mi ni sábà ìfẹ́ kí lábájá sí báyìí ìfẹ́ kó sí bá fẹ́ ìfẹ́ kó sí báyìí lábájá báyìí ẹ̀ àpọ́nlé mi ẹ̀ àpọ́nlé ó sì kọ́ ó sì tún nífẹ̀ẹ́ nú hmm? ó nífẹ̀ẹ́ nú tẹ́ ẹ bá wò ó nínú wípé léèyàn bá léèyàn bá fẹ́ fún ètò obìnrin gbà ní ìgbà èyí ó sì wọ́ lọ obìnrin ó sì wà nìjẹ́ náà. wọ́n ní kí ló ó ní tó fẹ́ ní ìsìn ò fẹ́ fẹ́ ẹ̀ ló kó fẹ́ fẹ́ ẹ̀ ló ṣe ìdìná. so many people ni ò fẹ́ fẹ́ ìyàwó ẹ̀ pé ah, ìyá alágbájá ah, ìyá alágbájá ìrẹ̀lẹ́sẹ̀ yéṣù ṣe ìdìná. lónìí yìí ẹ̀rí báwọn obìnrin ní ìgbé sórí àtúkọ́bìnrin ah, ò lè jogbo òkòjòwò nọ́mà nọ́mà nọ́mà ìgbóbìnrin ní ìgbé sórí dé ìjọba yóò tún máa sọ gàrí pé ìjọba fẹ́yàwó léwu káàkiri lọ kó ní tó bá ti sí wọn ló èmi ò tó wù fún ẹlẹ́sẹ̀ gbé káwa béèrè ṣé orí náà ni kí kí ẹ̀tọ́ tẹ́sà ti wà protected. so anabi sallallahu alaihi wa sallam ó fi ọ̀rọ̀ pamọ́ sọ́dọ̀ ọ̀sán náà àwọn ìyàwó rẹ̀ ọlọ́run àti fàlámà nàfà àti àbọ̀ sábọ̀rọ̀ pamọ́ ó sọ fẹ́ ẹni sẹ́ni sọ́mọ́ sọ fún. wá àzọ̀hárọ̀ òǹkọ́ ọlọ́run wá jẹ́ kánàbí mọ́ ibi tọ́lọ̀ ti kọ́ mi nù ọlọ́run jẹ́ kánàbí mọ́ ìsìnkú àwọn àdúgbò àwọn ànígbà wáyé ọlọ́ọ̀dì ká nàbí mọ̀ sí kí lànà bí wá ṣe ẹgbọ́n tó bẹ́ẹ̀ tó yìí dáa ti wá ní sẹ́yìn ọ̀tún lọ́lọ́run lẹ́gbẹ̀ẹ́ yìí tó ń gba wáyé obìnrin ó sàgbà wò ó ọlọ́run tó sọ ọmọ ọlọ́run tó ní parọ́ tó tú ọ kò ní ìdíje ẹnì kankan kò ní ìdí kò ní ìdí tó fi lẹ́yìn ọ̀dọ́ bá ti sọ̀rọ̀ lánàá hmm? nígbà táwọn gbogbo dáná ní ìmọ̀ ọdún sọ fún afọ tó bá wọn ní ìgbẹ́ tó bá sọ fún afọ ah, ó tó fi dú mọ̀ ojú òfin tí òun náà tún hàn tóun wá jáwá yìí èyí dápọ́nlẹ̀ rò tó fi ní jábọ́ àlejò tó sọ sọlọ bá wà. àrùn ọ̀pọ̀ bá bá wù wà àrùn àǹbáyé ẹni téèyàn bá fẹ́ kí fẹ̀rẹ̀ sì fẹ́kù èyí fẹ́ yẹ̀ yẹ̀ àwọn àbá akẹ́kọ̀ọ́ bẹ̀ wípé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni wípé àtàbáfù àtàbáfù ni pé kéèyàn gbà pé nǹkan tẹlẹ̀ kéèyàn máa ti gbẹ̀yìn ọ̀pọ̀ nítorí pé èèyàn fẹ́ kí ìfẹ́ sì tẹ́lú èèyàn mọ̀ pé lágbájá sí nǹkan báyìí tó mọ wá sí ní fóòmù nítorí pé ó fẹ́ kí ìfẹ́ tẹ́lú ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ni àlùfẹ́ ní ìlú bàbá sábà tó ń sọ fọkùnrin pé kó ṣe bẹ́ẹ̀ káwọn obìnrin náà máa gbàtàn jẹ pé bóyá àgọ́ ni. a good example láàrin ọba àtìyàwó ẹ lè fún ìyàwó yàn lówó kọ́dà nígbà yẹn sọ̀rọ̀ fún béèrè owó kan ó béèrè owó kan tó mọ̀ kó wà nílé hmm. afẹ́ra kí ni àtàwọn ìmọ̀ kó wà nílé kó kàn fẹ́ náwó ni ẹ àfọwọ́fẹ́ wọlé nǹkan fẹ́ wọ́n náà ti wọ́n kí ẹ àbọ̀ náà fún un. tọ̀ náà tó bá padà yọ padà wá sọ pé ah, ìgbà òun náà tẹ́lẹ̀ náà mo mọ̀ mo rí kíní tẹ́lẹ̀ fẹ́ rà nígbà tí jẹ̀mẹ̀ bá ti kọjá àwọn ọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀ káwọn obìnrin máa ò pé so many things ni wọ́n mọ̀ bọ́ wọ́n máa ń ṣe báwọn ò mọ̀ nítorí pé wọ́n fẹ́ kí inú pé wọn ò fẹ́ kí wàhálà tẹ́lẹ̀ àjọ ìdílé tẹ́lẹ̀ irú ọkùnrin tó bá ó máa ń ka àdúgbò gbọ̀ orí ó dàbí òbí tó bá wọlé tí ń bọ̀ wá tẹ̀mọ̀ bá wọn sọ pé ẹ jáde jáde jáde bọ̀ wọ́n kò ti ká àwọn gan tán wọ́n náà wọlé kó mọ̀ tó tẹ̀lé wọ́n wá sí ọ̀rọ̀ àti ókè ní ọjà kò mọ̀ jáde òrí pé àgbà fúlù ni wọ́n ń pè é tó ń pàṣẹ ìmọ̀ bí ń ṣe jẹ́ òní sí the fact ìfọ̀mọ̀ yìí náà mọ̀ pé á dájú ògbọ́dọ̀ bá òun nínú ilé ìjẹ̀kọ́ dáadáa kò tó ní á dájú wá bá ti ẹ̀ What you feel humiliated that you become tẹ̀lé fọ́ọ̀mà tí o bá ti kọjá ni bàbá kù ní wọn pè. Ẹlẹ́ẹ̀kejì ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ ẹ tí o bá jọ kọ ìyàwó òní Ádámù ìṣẹ̀ tán ìlẹ̀ ìtàn. Bẹ́ẹ̀ yẹn fẹ́ bá bàbá yẹn wí ìyé bá wọ̀n yìí débi egun. Èyàn fẹ́ bá yẹn wí ìyé bá yẹn wí débi egun káwọn ọkùnrin kẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ gbàtà bá ní pẹ̀lú àwọn ìyàwó àwọn sàwọn ọ̀rọ̀ kan tó bá àwọn obìnrin láyé lẹ́kọ́ láti wá padà báyọ̀ lọ́pọ̀ níta lára wọn. àwọn kan ṣe pé ìwọ ẹ̀ yóò sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ní kọ́lá ìyá rẹ̀ gan nígbà tó lẹ́sìn kẹ́sìn kọ́tà láyé mọ̀ yóò tó gbogbo ẹ̀ ní kọ́lá tó bá parí ná kò lè tán lọ́pọlọ àtẹ̀lẹ́ ẹ̀kọ́ sáré ìtọ́sílà kọ̀ wá ní. tòkó ká tún balance ẹ má jà bú àwọn èèyàn ẹ má jà sọ̀rọ̀ sáwọn tá a mọ̀ pé àti tán láti dànù. ẹ ní dédé lẹ́bù wípé láyéláyé ọ̀rọ̀ kò lè parí mọ́ ìyẹn ti bẹ́ẹ̀. tò lẹ́yìn ìgbà sáré ìtọ́sílà sọ tán ó sọ díẹ̀ kò sọ àwọn àwọn bàbá bọ́ wù wọ́n á rọ́ta àǹfààní. wàlámà ní bá àhárù yìí o sọ báyìí sábà nígbà pé èèyàn èèyàn kàn kàn mẹ́wàá pé o sọ báyìí o sọ báyìí kó o ti gbọ́ ọ̀nà rẹ̀ yóò wá o ti mèlè iná o mèlè iná kò dá pọ̀jù. afọ wa bí àná ti mọ àbá kàáda a ló sọ wọn. torí ẹni tí a sọ sọ fún Aisha ní pàdé rẹ ni kò ẹsẹ ìbòlè jáde nígbà kan báyìí tó bá fi mú tó bá fi lè jáde ara nà ọlọ́run tó sọ àdébí ni nàbá àdéyàlà àdéhùn ọ̀sán yìí ọlọ́run ọba tí ń jẹ́ àlàyé yìí إذا القبيل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ọlọ́run ní àlàyé ẹ láwọn olùsọ́nà bá ń sọ̀rọ̀ ọ̀pá ìyàwó ọlọ́run bá ń sábà máa ń lo àwọn orúkọ kan náà àwọn orúkọ rẹ̀ láwọn orúkọ tó fẹ́ fi kọ́là tẹ́sán wa pé bí nǹkan bá ti wù kó wọnú tó ẹ́ kó pamọ́ tó ọlọ́run ọba lọ́dọ̀ rẹ̀ àtẹ̀yí tó hàn dédé kan ìmọ̀ ọlọ́run ọba dédé kan sí nǹkan tó wọnú bò ẹni tá ń pè ní àlàálìm lẹ́yìn tó ní mọ̀ ń pa nǹkan àtinú àtìta àlùkọ́dìrì wa ní ìfẹ́ nǹkan tó bá wá wọnú pátápátá tí wọ́n gbá ibi tí mo pamọ́ sí ẹnì ó sì wà lára ẹ̀kọ́ tó ti kọ́ra gan láti kékeré láti gbọ́dọ̀ fáwọn ọmọ wa láwọn ìròyìn tí ó fi jẹ́ ká máa mọ̀ pé ọlọ́run bá ń rí i àwọn ìròyìn tó jọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní bí àṣẹ̀lì ọba tó tó gbogbo kan tá à ń ṣe ní witness ó ní àṣàlì olùgbé ọlọ́run ọba ní àṣàlì ọba tí ń gbọ́ gbogbo kan tá a bá sọ ó ní àlùbọ́sẹ̀rì ọba tó ń rí gbogbo kan tá a bá sọ ọlọ́run ọba ní àrọ̀kì ọba tí ń wọ́ọ̀ṣì ọba wa báyìí ẹ ọlọ́run ọba ni al-Latiful Khabir torí ẹlẹ́bìrì pé nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ lò márùn fún wa ẹ̀yin òfin tó fi lókòrò yìí ìtọ́kọ́ tí nínú kan jẹ fọ́ ọmọ rẹ̀ láti ké nù dáṣẹ̀ ìsìn pé kí ẹ gbà pé kọ́dà bẹ́ẹ̀ nìkan kan ọba adìyàn ọlọ́run ọba adìyàn ọlọ́run ọba sọ̀rọ̀ àmọ́ ọba ti kọ̀rọ̀ pa àtìyàwó pé mo rí o àmọ́ àdé mú ọdún mo rí o àmọ́ àdé mú ọdún ẹgbẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ fún wa nígbà tí ń sọ pé bọ́kọ obìnrin bá kú kò sí láì fi fún yín ẹ̀yin tẹ́ bá ní sẹ́gbẹ̀ẹ́ ẹ̀fẹ́ fẹ́yàwó tó fi kalẹ̀ kò sẹ́sẹ̀ lórí yín tẹ́ bá lọ lé sí nítorí wà lọ́kàn yín nífẹ̀ẹ́ tẹ́ ní sí ẹni tààrí tàbí kẹ́ ẹ máa fọgbọ́n sọ pẹ́tọ̀ tẹ́ bá ti parí nígbà àwa ní interest o ọlọ́run ní kò sí láì sí láti náà àlẹ́ tó ń بما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم kò sẹ́sẹ̀ lórí ni ẹ àmọ́ o tẹ̀sán tó tó bàtà àwọn tó ń fi ṣe bẹ́ẹ̀ ń bá wọn náà ni pé èèyàn pọ̀ sí ń wá pé kéwìn náà ètò ìsọ tèmi kó ẹgbẹ́ gbàtí padà wá yá tẹ́sán òòtù wá tètè wá sọ ọlọ́run ní ẹlẹ́ máa ń dà á pé pé á ní ẹ̀bá tẹ̀ ẹ̀rú bèrè tó tẹ̀ dá báyìí ẹ́ wọ́n rà jọ ní ìdúlẹ́yìn èdè nígbà tí báyìí ń ṣe ìgbéyàwó ṣe mọ́ yóò ti máa tọ́ kalẹ̀ ọlọ́wà ní ṣùgbọ́n o wà láti ńlá ìwà ìdúró ní nàìjíríà ẹ má bá wọn ṣàdéhùn kọ̀ọ̀rọ̀ pé ẹ ti dá kúrú kalẹ̀ ẹ ìtumọ̀ ẹ̀ ẹ pé ẹ ti dá kúrú kalẹ̀ wọ́n ti èèyàn kì í ṣe ákúrú lórí obìnrin tí sì ń tó ń tẹ̀ ẹ́ dákútọ̀ láti àbídàtú wọ̀fà wọ́n ti tún gbogbo lọ́mẹ̀ ẹ wo orú sẹ́mọ̀rú lẹ́kùn yẹn ẹ wo orú tí wọ́n ṣẹlẹ̀ nírú irú àsìkò yẹn láàrin ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ nìkan kalẹ̀ mọ́mọ́ sí ọlọ́run ṣe má sọ fún ọ ọlọ́run wa ni wa'lamu anna Allaha ya'lamu ma fi anfusikum fa'dharu ẹ mọ̀ fọlọ́run bá mọ tó wà ní ọkàn yìí o ẹ sọ́ra fọlọ́run ẹ sọ́ra nípa nítorí pé ẹ má ṣe ẹ̀ṣọ́ kò fẹ́ dìgbà sábà tó sọ fún kó tó mọ̀ wa'lamu anàlọ́hà yà àlàmùmọ́ sí àǹfóṣíkò. nígbà tó lọ́wọ́ àtọ̀ nǹkan sí àgbẹ̀ tó bá dilẹ̀ ìwé náà gbà á. èwo láwa lè ṣe báyìí láàfin ní akọjá là báyìí. ọlọ́run wá fi kún un pé wà á dáhùn anàlọ́hà sàkúrò ẹ̀mí. kẹ́ ẹ̀ mọ̀ kọ́lọ́wọ́ bá ń kọ́ aláforíjì ọmọ olùbárà pé lóòótọ́ òfin rẹ̀ nílé yìí tó bá tòfin irú òfin ilé yìí ẹ mọ̀ wò láǹdà pé tí èyí ti kọjá nǹkan ni má kọjá báyìí àbí ṣé mo ṣe ń tèèdè fi tó tó bá ṣe lóòótọ́ ẹ bá ní consciousness fọlọ́run ọba ń rí ìyẹn ẹ tẹ́ẹ̀sì lámọ́lẹ̀ fẹ́ẹ́fẹ́ wọn fọlọ́run ọba ti tọ́ kódà mi ṣe níbi ìfẹ́ bá ṣe ń lọ òkúta fọlọ́run Lukman ndí sọ fún wọn ìlànà pé gbogbo nǹkan tó bá jẹ́ bá ti máa bára wa lò bá ti bá wọn ìyàwó wa lò bá ti bá wọn máa lò àti kékeré náà nìyẹn gbọdọ̀ ti máa bíúdi irú nǹkan yẹn Lukman ń sọ fọmọ rárá wá àti tó ṣe fún un òun pé yáàbù náà yà wọ ọmọ mi ìnáha ìtakùnmí kọ́lá habbatì min abdul bó bá wù nǹkan kékeré báyìí déédéé ká sọ pé báyìí ká sọ pé irú ẹyọ ọmọ ọkà ọkà bàbà bó ṣe kéré wọn báyìí àbí tó tẹ̀ fún kéré jù bẹ́ẹ̀ lọ tá bá mú báyìí fatakùn fè káwá mú káwá fi sábẹ́ àpáta káwọ́ òkúta ńláńlá káwá fi ẹyẹ ọkà ẹyọ kan káfi sáré àwọn hmm? fi sàmà wá sí àwọn fi hàn káwọ́ sọ pé ibi lọ kífẹ̀ sí sámà la kífẹ̀ sí ni àbílẹ̀ yá ti bí àwùlá ọlọ́run bó mu jáde. nígbà tó lọ́wọ́ bá sọ ayà ìfẹ́ tó parí pé tọ́kì nà lọ́hà làbí fún ọ̀bí ọlọ́run ọba ni àlùlàtí ọba tó ṣe yí pé ibi tí màá rẹ̀ dé tí ìsìn ilé kọ̀ gbogbo tó wọnú pátápátá ló mọ̀ nípa alkhabir ètò wọnú àti tó jáde déédéé kan lọ́dọ̀ irú ìròyìn ọlọ́run ọba ọ̀là ní sọ̀sọ́là ti kọ́ hafsa lórí pé nàbá àníyàlà alim alkhabir ọlọ́run gbogbo ní mímọ̀ tó gbogbo nǹkan ló mọ̀ kọ́dẹ̀ yìí tó wà nù ọkàn wàyẹn náà ó mọ̀ tó sì kọ́ sọ̀ ní táà sọ fáwọn èèyàn níjọba pàṣẹ ọba ti gbélé ìtọ́ka fọlọ́wọ́ ọba alim alkhabir ní tó ráwọn kan sẹ́nu pé kò yẹ kó mọ mátà sí yẹn téèyàn fẹ̀ kan sọ fáwọn èèyàn náà ìtọ́wọ́ ọba mọ̀ nǹkan yẹn lẹ́ nítorí wọn bá fà ń pa àyàn ló yẹ kó má tà sí èsì sẹ́yìn bá sọ fáwọn èèyàn ọlọ́run bá kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ال ابراهيم وعلى ال ال ابراهيم الى